الحمد لله رب العالمين الذي لا إله إلا هو يدبر الأمور وإليه تسير الأمور خالق كل شيء رفيع الدرجات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 لله سبحانه وتعالى حكمه بالغه في نزول البلاء ولو كذلك حكمه بالغه في رفعها اتركوا الامور لله وتوكلوا عليه حق توكل فان الله سبحانه وتعالى لا ينزل على عبد من عباده بلاء الا ان يكون ذلك في وقت محدود ولا يرفعه الله سبحانه وتعالى كذلك الا في وقت محدود ليتفاوق مع خير اراده الرحمن للعبد المبتلى امتنا هذا قول ربنا سبحانه وتعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وهذا قول نبينا صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالامثل الحديث أمة الإسلام ابتلى الله سبحانه وتعالى احب الناس اليه وهم الانبياء وجعل بلاءهم اشد من بلاء غيرهم فما بالنا نحن لا نكل امور الى الله ولا نتوكل على الله وهو لا يرفع اي بلاء نزل بنا الا في وقت محدود تعجل المرء او لم يتعجل الانسان فان لله سبحانه وتعالى حكمه balighatan fi nuzulil bala'i wa fi raf'ihi ọ̀pọ̀ ní fọlọ́mọ̀ bá tó sọ wá ní mùsùlùmí atọ́rọ̀ àlékún ìkírà àti gẹ̀rẹ̀ fún nabi sallallahu alayhi wa sallam ẹn tọ́lọ́mọ̀ bá nàtìwà máa jẹ́ kẹ̀ fún gbogbo wa aláwọ̀ bá ní sàlékún kí ànábì wa bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn ará rẹ̀ tí wọ́n sọ hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tó kẹ́ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam níjọ́ gbúdọ̀ àlìkíyàmà ẹ̀ mọ̀ yànú ẹ̀sìn mò ń fi àsìkò yìí rán àmì létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ mo ṣe ràn iná lè ti bẹ̀rù rẹ̀ àní takulọ́ Allah subhanahu wa ta'ala jọ pa á láṣẹ ni pé ká kọ́ nù Allah subhanahu wa ta'ala à ń bẹ̀ níjọ kan oṣù rẹ̀ ìbẹ̀rù rẹ̀ tó jẹ́ bẹ̀rù ti tòótọ́ kọjọ́ kó ṣe nírọ̀rùn fẹ́mi àtẹ̀yìn ìpayà wa sí ní kọ̀kọ̀ kọjọ́ kójú kọ́ dáa ju gbangba wa lọ kọ́ lájọ kan oṣù rẹ̀ ẹ̀yin ọmọ ẹ̀sìn Allah subhanahu wa ta'ala a fẹ́ kí ó so pọ̀ máwọn nǹkan tá a fẹ́ máa sọ lẹ́yìn eléyìí oríire tọ́píìkì tó súnmọ́ bíi kútùbà bíi mẹ́wàá òun la fẹ́ mú lẹ́yìn eléyìí insha allah rahman in kana fil umri baqiya insha allah ṣùgbọ́n kútùbà yìí ma ahwajana ilayha bóò ni bùkátà wa ṣe kútùbà tẹ̀ni báwo ló ṣe tóná bóò ni bùkátà ẹ̀ ti ń sọ̀rọ̀ yìí sí kútùbà yìí ni bóò ló ṣe pọ̀ tóná bóò ló ṣe tóbi tóná bóò ló ṣe ṣe bóò sì ni kútúbà ẹ̀yin mùsùlùmí tẹ́yìn báwo ni kútúbà yìí sí ẹ̀yin mùsùlùmí tẹ́yìn náà ń gbọ́ báwo ni ó sì jọ jẹ wá lógún tó. Allah subhanahu wa ta'ala òun ló ní gbogbo wa kọ́sẹ́ni tó jiyàn àtẹnitọ́ fẹ́ o gẹ́bí mùsùlùmí àtẹnití ọ̀fẹ́ gẹ́bí kèfèrí Allah subhanahu wa ta'ala òun ló ní gbogbo wa ṣùgbọ́n la tunazi'u amr ẹ má lọ kìtì pamọ́ lọ́wọ́ ọba lọ́ọ́má látòrí ẹni tí ń sọ̀rọ̀ àti látòrí ẹni tí sikini o ti ń gbọ́. lillahi subhanahu wa ta'ala hikmatun baligha mawdu kutuba nìyẹn fi nuzulil bala fi raf'iha allah subhanahu wa ta'ala ó ní èèmà tó kọjá wa níbi àdánwò tí máa fi kàn wá yẹn ìgbà tí ó bá sì má dánwò kó ń bẹ̀ náà ó tún ní èèmà. tọkọjá àlàkáyé wa tọ́jà pé díẹ̀ látún lè gbọ́yé ńbẹ̀ bó ṣe rí ọ̀hún sí ató lẹ́yìn gbà tí Allah subhanahu wa ta'ala tó bá mú àdánwò yìí tó ṣùgbọ́n tá a bá wo àwùjọ ìdákejì ẹ̀ ní ti ń ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà pé ìkírun ohun lò lọ tóun bá ti ń kírun òun ọ̀gbọ́dọ̀ mọ́kànlé tóun bá ti ń kírun ọjà àwọn ọ̀gbọ́dọ̀ mọ́ máa pọ̀ sí tóun bá ti ń kírun àwọn ọmọ àwọn ọ̀gbọ́dọ̀ mọ́ni làákàyè tóun bá ti ń kírun òun ọ̀gbọ́dọ̀ sàárẹ̀ gbogbo nǹkan yìí òun kálukú ti dì sẹ́rí ìbáàdà bí ẹni wípé give and take làwọn àtọ́lọ́ njọ́ ń ṣe tó o bá ti ṣe léyìí tí mo ti ń ṣe léyìí fún mi ààyè sọba gidi bó o ní àwọn nǹkan òsè ní wọ́sẹ̀ mi wa bó o láàṣì là nígbà tí Allah subhanahu wa ta'ala tọ́ba mú àdánwò kan dé bá wa bákan náà bó o láàṣẹ gbà pé ntí ń ṣẹlẹ̀ sí wa lọ́nà àdánwò ntí ó kú òní. tayib awambo allah subhanahu wa ta'ala anzal al-Qur'an ó kalẹ̀ fún wa kó lè bá a jẹ sábàbí sàáda fún wa okùnfà oríire ọ̀ràn nabi sallallahu alayhi wa sallam sí wa kó lè bá a jẹ kíni kó lè bá a jẹ okùnfà oríire àwa fẹ́ máa mú àwọn ìmọ̀ ọlọ́run ọba jáde nínú àwọn ìṣẹ̀lẹ̀ rí lórílẹ̀ tọ́jọ́ wípé àdánwò ńlá ni níbẹ̀rẹ̀ ṣùgbọ́n ní ìparí ẹni tádànwò ìdébá wọ́n padà rí pé àṣẹ bó ṣe bó ṣe bó ṣe yẹ òun gan lọ́nà ṣe ń tó yìí tára sí ń kọ́ nígbà tí yẹn ń bẹnu rẹ̀ kọ́lá tẹ́mi ẹlòmíì tọ́ba yàtọ̀ sáwọn tọ́lọ́n fi pòwe fún wa yìí tí wọ́n jẹ́ ni rẹ̀ tí wọ́n jẹ́ rẹ̀ ó mú ẹ̀mí wọn dúró ṣùgbọ́n fẹ́ káwa náà ká kọ́ àwọn ẹ̀kọ́ yẹn ká lè bá a mọ̀ wípé ta ni a wàá sọ wípé ta ló ń ta ni sọ ọ́ ọ torí àárẹ̀ ti ń sọ wípé àárẹ̀ yẹn ò lè lọ láíláí ó tún wá ń búra ah, tẹ sọ pé ń ṣe yìí yìí tí ìgbọ̀pọ̀ lọ wàláì irun tí ń ṣe yìí mo gbọ́ pé máa ń wọ àwọn èèyàn wọ kòtò ni wàláì tí ń ṣe yìí mo gbọ́ pé wọn ò mọ òògùn rẹ̀ ta lẹ́ǹtì ń sọ bẹ́ẹ̀ ta wá lẹ́ǹtì rú ẹ̀ ń ṣẹlẹ̀ ẹ̀ sí tí wàá ń fi inú ẹ̀mí wípé ntí ń sọ ń fò ń lọ̀rọ̀ tí wàá ń fi ń kéré agbára Allah subhanahu wa ta'ala a wàá sọ wípé lillahi hikmatun baligha ọlọ́run ní àwọn èèmà tọkọjá ọpọlọ wa nígbà tó bá fẹ́ kí àdánwò ọ̀kányàn ó sì ní àwọn ìmọ̀ tó tún kọjá ọpọlọ wa nígbà tó bá fẹ́ ká àdánwò kú o. ta'ala umari ila qissati nabiyyi llahi ayub ẹ jẹ́ àlọ́ rẹ̀ ewo ntí àlọ́ sọ̀sán sọ fún wa nípa nabi ayub péréte káfílì máa mú un tó afáfẹ́ mú kó mbẹ́. anabi ayub aleyhi salatu wa salam nabiyun ghaniyun wusi'at aleyhi dunya allah subhanahu wa ta'ala ó ayé fún anabi ó bí ọmọ rẹrẹrẹ ó níyàwó dùnú ó ń gangan tún ní àlàáfíà dúkìá sí pọ̀ ibtalahullah allah subhanahu wa ta'ala gbé àdánwò de anabi ayub lórí àdánwò yìí àdánwò bá ara rẹ̀ inni masaniya shaitan binusbin àdánwò tara nìyẹn wa a èso tó bá ń fi mọ́ báwọn nígbà tí àárẹ̀ dé wà adab ó tún wá ìyà tó ń jẹ mí lórí gbogbo ohun tí mo ní mo ti ní àárẹ̀ ló mú un ká tó wí ká tó fọ̀ àwọn máa ń kú kọ̀ọ̀kan kò sì lè dìde mọ́ lórí àárẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo kó jóná díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo ẹṣin kú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo ràkúnmí rẹ̀ gbogbo nǹkan ọ̀sìn rẹ̀ gbogbo ẹ̀ kú anabi ayubu wa ń bi bí ọlọ́run ọba mùsànù díẹ̀ díẹ̀ díẹ̀ ààrẹ yìí kọ́ ń tọ́jẹ́ wípé ará àdúgbò ọ̀wà kí mọ́ orí káyọ̀ máa fọ́ bomú tí wọ́n bá ń bọ̀ wá kí àwọn èèyàn ti ẹ̀ wá mọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ààrẹ lu ọdún kìíní ọlọ́dún kejì ọlọ́dún kẹta ọlọ́dún kẹrin tí ò lè dádìde tó fi wá di pé ànábì ọlọ́run ti máa jẹun tó wù tí ń gbébi tó wù tí n sobitọ wù kúrìbà minal mazbala min mazabiri bilad ọwọ́ adẹ́ntiẹ́ lọ rèé yọlé fún ní ẹ̀gbẹ́ àtàn tí ń bẹ ní ìlú wọn. anabi ni o kèésì mi àtẹ̀yìn là ń sọ anabi anabi ayub ọwọ́ awọ́ lórí ìnira yìí rafadahu alqarib ara alẹ́ ò lè súnmọ́ ara àta ò lè súnmọ́ anabi ayub wà lórí ìṣesí yìí yọ́ fàbákìyàt máa bákìyà máa wù ìmùràtù asọ́ọ̀lìhà ọwọ́ àkú obìnrin rẹ̀ obìnrin rẹ̀ obìnrin dáadáa ó nókù pẹ̀lú rẹ̀ látù fàríkù sọ̀báhàn wà mẹ́sà ìyàwó yìí ò fi ọkọ rẹ̀ lẹ̀ láàárọ̀ kò ní fi lẹ̀ bọ́ba ni lè ọkọ fẹ́ máa jẹ ìyàwó ànábì ọlọ́n tó ti ní àyìnmọ́ àwọn ọ̀tọ̀ làwọn tí ó máa dáná ọ̀tọ̀ làwọn tí ó máa fọ lẹ́lẹ́ ọ̀tọ̀ làwọn tí ó máa fọ ìta ọ̀tọ̀ làwọn tí ó máa fọ àga tí ó máa fọ apá tí ó máa fàwọ́ wa kanat takhdumu nnas li tut'ima ba'laha ìwà ń sọmọ ọ̀dọ̀ káàkiri ọ̀dọ̀ àwọn èèyàn náà lù kó lè rí tí ó fi bọ́kọ rẹ̀ anabi ọlọ́ni o ìyàwó ìwà wà lórí hálù táìmù wo ni ó fọkọ rẹ̀ lẹ̀ táìmù tí yóò fi lọ rèé sọmọ ọ̀dọ̀ nìkan ni anabi ayubu òní rí ó fi adọdún kẹfà keje kẹjọ kẹsàn-án kẹwàá nùrí wáyà tá a fẹ́ sọ yìí kọkànlá kejìlá kẹtàlá kẹrìnlá kẹẹ̀dógún kẹrìndínlógún kẹtàdínlógún tó e dọdún kejìdínlógún eighteen years lórí àárẹ̀ bí ẹni pé yóò lójú ẹsẹ̀ àárẹ̀ gangan níbo lọ́wọ́ á dá sí àárẹ̀ ọ̀dá ojú rẹ̀ sí kọ̀dá orí rẹ̀ sí kọ̀dá mú sí gbogbo ara kòkòrò ti jẹ ẹ̀mí ó sì bọ́ àfi ahọ́n nìkan lọ́wọ́ kù ti ń ṣiṣẹ́ lójú kan náà àwa ń bọ̀ ọ wá kú wọn méjì kan nínú àwọn tí wọn tún jẹ́ fámìlì rẹ̀ wọn wà máa ń bẹ̀ wò àwọn wá wá ń jóná wọn wá ń sọ̀rọ̀ láàrin ara wọn wípé ṣé bí àyùbù sọ pé òun lọ́lọ́ nǹkan ni ìkejì ẹni náà ń rò bẹ́ẹ̀ ó ní àyùbù yìí ń fi nǹkan kan pamọ́ fún wa ó ní kí ni fi ń pamọ́ ó láti jẹ́ pé kọ̀dé adnaba damban lam yudnibu ahadun minal alamin ó ń ṣẹ̀ṣẹ̀ kan tó jẹ́ pé kọ̀sẹ́ni tó fi sẹ́lọ̀n rí kọ̀kan sọ ni ṣé bí nàlá wò rọ́bàn wa huwa arhamur rahimin ìbọn náà tó lò ní onímọ̀ kẹrìndínlẹ́nìkẹ́ni lọ lọ́sàn-án jọ́sọ́rọ̀ àwọn ní bá ẹja sọ tẹnẹ ẹja wọn sáwọn mi ò sì mú mara ẹni tí ń bẹ lórí ààrẹ tọyẹ wọn máa sọ̀rọ̀ dùnú fún ní bá tún dalẹ yìí pé ayúbùwò sórógbó ti ń sọ yìí àtọ́fà rẹ ni ó sì fẹ́ jẹ́wọ́ kápọ̀ jẹ́wọ́ fún anísìn àbámá ẹ̀ṣẹ̀ tó ọ̀hún sí àwọn ẹ̀ṣẹ̀ kan tó burú ah, ọlọ́run ò burú tó báyìí ah, kí ni wàá du ànàbí ayúbù ànàbí ayúbù ni ah, ọ̀dà kápẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé mo rí sọ́lọ́run ọba nù. ń wà sọ fún yín pé la amúrú ala rajulayn ń kọjárí lẹ́gbẹ̀ẹ́ èèyàn méjì tọ́jọ́ wípé yatashajarani ni wọn ń fa ọ̀rọ̀ mara wọn lọwọ ilé ìwà ni wàláì bó ṣe rí nu ilé náà sọ pé wàláì bó ṣe rí nu àfi kí n lọ lé padà kí n lọ rè ṣe ìtanràn búra fún pé ìkànnù wọn ó ń parọ́ makhafata illa fi haqqin ẹ̀rù ó máa bà yi pe jọ yìí pé wọ́n lọ fọlọ́n búra lórí tí ò rí bẹ́ẹ̀ tó lọ́n sì tóbi jù bẹ́ẹ̀ lọ mi o níbi tí mo rò pé bóyá ìmọ̀nì mi tún mọ̀dé ń fi ń rọrẹ̀ ńlẹ̀ ní fi sọ bá ń fún ìyìn kọjá lẹ́gbẹ̀ẹ́ yẹn méjì tí ń búra àfi ti ń parọ́ sì lọ́mọ bá lẹ́yìn. n kò ṣe àsìkò tí àṣàfẹ́ mú kí ní kú o ọlọ́run wa ń kọ ní nǹkan tí ó máa sọ ń wá ń sọ àwọn nǹkan yẹn ọlọ́run wa ní orúkọ dùbìrì ebi bí ọ wà tipẹ́tipẹ́ náà nù gbìyànjú súnsẹ́gbẹ́ kan báyìí gbìyànjú dìde wá fẹsẹ̀ rẹ jẹ́lẹ̀ níbi tó wà ń sa ń bí ùlákà àyínán ń bọ̀ mú omi jáde níbi tó bá ti fẹsẹ̀ jẹ́lẹ̀ ń mugutasalon máa fi omi yẹn wẹ̀ gbogbo àárẹ̀ tí ń ṣe ọ́ níta gbogbo ẹ̀ ó kù tó o bá ti sẹ́yìn òtán tó dọ́gbọ́n bọ́sẹ̀ gbẹ́kejì tó sún díẹ̀ tó fẹsẹ̀ jẹlẹ̀ ó ń bí o laka marratan ukhra aynan tashrabuha fa ashfi laka ma fi batnik wá máa mú òun tí n bá ti mú mi aláìkè jáde yín tó bá ti mú bẹ̀ pẹ̀lú ògo pẹ̀lú agbẹ́rẹ̀ mi ọlọ́run pàṣẹ àtàlá ó rí wípé gbogbo ohun ń ṣe ọ́nú ààrẹ ẹ̀nu yìí yóò pátápátá tí ò ní sí nǹkan mọ́ anabi ayubu ti wá wà lórí ìṣesí yìí tipẹ́ wọn ò wá lọ bá mú oògùn alamẹ́ríkà wọn ò bá mú wá nàìjíríà ẹgbẹ́ rẹ̀ iná ni aselilayi hikmatun baligha fi nuzulil bala wa fi raf'iha àṣẹ̀ǹgbọ́lọ́mùbá fẹ́ mú ààrẹ dé ó ní àwọn ìdí tó fi mú wá tó bá tún fẹ́ mú àdánwò yìí lọ ó ní àwọn ìdí tí èmu lọ àwọn àfa wa ni ẹ̀jẹ̀ á béèrè wa gbogbo ìwọ ń gbọ́ pẹ̀pẹ́ kí wípé èmi ò rò pé ní ti ń ṣe mí ó ní solúsàn ìrò pé ti ń sẹ́mi yìí ó lè lọ láíláí ó ń kálukú ẹ̀ wá jẹ́ apàdà wípé sí ànábì àyùbù ó sì wà lórí ààrẹ yìí fọ́dún kìíní kejì kẹta wọ eighteen years yóò sì gbẹnu lọ kò ní bẹ lọ́n cut and in bẹ lọ́n àbí bí ṣe wá ń bẹ̀ tó yìí nígbà tí ó jẹ́ pé àsìkò tí nǹkan yìí ó dé bá tí ètí ìtò ǹjẹ́ kọ́ wà ní gbẹdẹmukẹ́ gbẹdẹmukẹ́ ọlọ́run lásìkò tí ó mú nǹkan yìí wá ó sì lásìkò tí ó mú kú o ìgbà tí ọba tí ì mú dé kò sẹ́ni tó lè fi kàn yàn ìgbà tí ọba sí ni ìtì ìmú lọ kò sẹ́ni tó lè mú kó mbẹ ìgbà tí sọ pé ìndí tó táìmù tí wọ́n dè mọ́lẹ̀ ìgbà túlẹ̀ kéètó ìwọ̀n ọlọ́run ní gbogbo bó ṣe ń mọ̀ ń gbọ́ o ṣùgbọ́n nígbà tẹ́mi ó mú kó ó sì nídìí tí mo fi gbá ń sí wọn ọ̀bà tí ìtò ìní wa tá à ń sá rẹ̀ àtẹ̀ntì bẹ́ẹ̀ lórí o àtẹ̀ntì irú tiẹ̀ káàkiri Allah subhanahu wa mú kó mbẹ kọ wá mú jìnnà kó lè bá a mà pé òun ló ń fi nǹkan kan wípé ní sùúrù ìrìn nìkan sí ọ láti sánmà yóò gbóògùn kan wá fún ọ láti Baitul Mamur ni láà ìwọ gbóògùn kan wá fún ọ láti igi èèpo igi sọ́ọ̀tù múta wọn ò fi ṣe tánà bí àyùbọ̀ fi mọ wọ́n rò pé ah, àṣẹ tí ò jẹ́ káàárẹ̀ yọ lọ ni wípé èèpo igi sọ́ọ̀tù múta àti òsì láyé òun ló lè wò láà ẹgbẹ́ bí ọ wà lọ́lọ́run sọ wípé máa fẹsẹ̀ janlẹ̀ ní ti ń ṣe ni kó àṣẹ wa ni kọ́dà fún rẹ̀ gan lọ́jẹ̀ dọ́kítọ̀ ara rẹ̀ nígbà tásìkò tọ́lọ́mù fẹ́ mu kó ń bẹ̀ tótó tá lọ sọ fún wọn pé ò lè bímọ allah subhanahu wa ta'ala nínú sẹ́sí anabi zakariya aleyhi salatu wa salam ebi ń pariwo fàlọ́ subhanahu wa ta'ala wípé ọlọ́run ọba fún lọ́mà wa anta khairul warithin má jẹ́ ń wá báyìí má tún jẹ́ ń para báyìí wa anta khairul warithin ìwọ lẹ́ńtọ́ ọmọ jẹ́yàn lẹ́ńtí ó jogún rẹ̀ tọ́ ọmọ fún lọ́mọ. anabi tí wá ń sọ̀rọ̀ yìí ń sọ sọ sọ sọ láti ìgbà tó ti wà lọ́dọ̀ títítítí fa tó fi wá di wípé ọwọ́ adágbà ìdàgbà rẹ̀ tó bá wá fẹ́ ṣàdúrà ìkólé sí òkè mọ́ nípa pẹ́ntì bá ń gbọ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ tí wọn ò rí bóun ṣe rí sọ́lọ́ nú ẹ̀mí rẹ̀ pé àà kò sí nítorí òun sì wá lè ṣe fún mi o ọwọ́ adi pé tí wọ́n bá sì ń fi òun ṣe yẹ̀yẹ́ wọ́n lè kórí ibú látara àwọn ọwọ́ adàdúrà tí òtún ṣe ó ṣe ókè mà ìwà ń ṣe jẹ́jẹ́ idna da rabbahu nida an khafiya ìwà ń pọ̀ lọ́wọ́ ọba rẹ̀ jẹ́jẹ́ torí pé ń tọ́fẹ́ bí ọlọ́wọ́ ọba yìí yẹ̀yẹ́ ni létí àwọn tí bá ń gbọ́ bàbá ninety kí lè lè fẹ́ fọmọ ni ọ̀fẹ́ ìwà ń pè wàhánà nà ábùmù mi nì wáṣítà alárọ̀ọ̀sù ṣẹ́yìbá ẹ ìgbà eegun mi lè gan ẹ e fún mi ṣùgbọ́n mo mọ̀ pé kò sí ní tí Ọlọ́run bò lè ṣe eegun ti rọ̀ báyìí ewu ti gba ogbó orí mi fahabili mi ladunka waliya jẹ́ n lọ́mọ ṣàánú mi jẹ́ n lọ́mọ. Allah subhanahu wa ta'ala ọwọ́ ni sórí gbogbo ìgbà tí n tí ì fọ́ ọlọ́mọ ìdí kan ni ò tí ì jẹ́ n fọ́ èyí sì wà fún ọ ní Yahya ah, nabi Zakariya ni ó fún mi ní Yahya. nafsu sẹ́yìn ní nàbí yìí ibrahim anabi ibrahim níjọ́ ti ìyàwó rẹ̀ alisọ́tà sàlám ẹ ẹ ẹ ẹ ẹ ẹ asia tí ẹ̀rù ń bà pé ah, ṣé òun ti akumu lara ọkọ ọ̀hún keese ti àìrọ́mọbí lara ọkọ ọ̀hún ti ọjọ orí ni. ọjọ́ orí yìí ti pọ̀ ju àlejò wa náà àjùz wàhádà báàlì ṣèyíkà ṣé mo sì lè bímọ báyìí ọkọ mo ti darúgbó ọkọ rẹ̀ ìgbà gbogbo ẹ tiẹ̀ wà lópèpé gan ṣùgbọ́n kò sí tọ́lọ́ ọba ò lè ṣe o Allah subhanahu wa ta'ala ó ti fún ànàbí Ibrahim lọ́mọ ṣáájú gbà ó fún ní Ismailu ó wá thirteen years lẹ́yìn ìgbà tí Ismailu tọ́lọ́ ti fún ànàbí Ibrahim ọ̀ẹ́sẹ̀ wà á dẹ́yàwó rẹ̀ lóhùn eyín ìyáálé lè hikmati baligha ọlọ́run ní ní tètè fún yín lọ́mọ kó lè bá a mú kíni wá o kó lè bá a mú èèmà wá èèmà wo lọ́wọ́ á wá. anabi ayub èèmà ọlọ́run fún ló ṣe fún wa lórí ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ní ọmọ rẹ̀ á dá padà ìtìláfì àwọn àfa àwọn apá kan ní ọmọ ńlọ́lọ́run jí fún padà apá kan ní ọmọ mi lọ́lọ́run ọba ṣe fún un àti ẹni ọmọ ọlọ́run jí fún padà wọ́n ní àkọ́kọ́ pé àwọn kan ti bu alìkì àmárì ọlọ́run tún ní ẹ padà yí ẹ lọ dun òbí yín nú ànábì ayúbù lọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ fún alakuli ọlọ́run ṣe báwọn kó lè bá a máa jẹ́ ìsìtì fáwa ànábì ibrahim wàárẹ̀ ní tiẹ̀ hikima ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́jà wípé ọkọjá àlàkáyé wa ṣe bí àìtètè fún lọ́mọ yìí àdánwò kan ní tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún láwọn àsìkò kan ìgbà tọ́lọ́run ọba ó mú kú òun bẹ́ẹ̀ sí ọ padà bí ìsìhákì ṣùgbọ́n ṣáájú kó tó di pé yóò bí ìsìhákì tọ́lọ̀ ń fún ní yìí àìmọ́tètè rọ́mọ bí rẹ̀ ọ fa kí ìyáálé o fún mọ̀ràn wípé kó ọmọ ọ̀dọ̀ ọ̀hún ìgbà òbí yìí ò tán gbé ya yìí fa sọ wípé ah, bá mú obìnrin kó lé rẹ̀ kó lè bá a jẹ́ pé èmi náà lè máa rí ẹ̀mí sin lẹ́yìn ìgbà náà sábàbí àìfúnlọ́mọ ńlọ́fà gbogbo àwọn àlámọ́rì tí wọ́n fi mú ìyàwó Hajaro àti Ismailu kúò ńlẹ̀ kápẹ́ látàárọ̀ ọjọ́ lànà bí Ibrahim ti ń bímọ tá a lè là lọ́lọ́run ọba lọ ta ni ọmọ lọmọ kanú omi àti ilé ni naam bó ṣe níyàwó náà ní bímọ ní gbogbo ẹ nítorí kò ní pírọ́blẹ́mù kankan kí ló fẹ́ẹ́ fa mú ọmọ yìí kúò ńlẹ̀ o mú yàrá náà kúò ńlẹ̀ o ta ni ọlọ́mọ ṣe ń múra nú omi àti ta ni ọlọ́rẹ̀ máa bẹ́lọ̀ ní Kaaba nàám ṣùgbọ́n ta ni ọ̀wọ̀ àkọlọ̀ ń wípé báyìí ni o ṣe báyìí ni o má ṣe ohun tó ti jẹ́ pé hikma rẹ̀ baálé gọ̀ ni ọgbọ́n àti èèmọ̀ tó lọ́n fẹ́ fàyọ̀ bí àlámẹ́rì nǹkan tó ga ju nta lè máa rò lọ ni ká mú sọ́wọ́ anabi zakariya allah subhanahu wa ta'ala wa tún ní òun ò fún lọ́mọ ó ní kọ́dọ̀ ọmọ tá a fọ yìí àti ìfún ọlọ́mọ kan rí ṣáájú àti ìsọ ẹnìkan nírú okọ̀ rí ilé yéé ma wípé àìbímọ ti ànàbí Zakariya ntí wọn sọ ni wípé o dókítà àgbà náà ni o wọn ti wọn súnmọ́ ni o àtọ̀rí ò lè dọ́mọ akumu ní tiẹ̀ títí tí tọ́jú orí fisi àbá ọwọ́ ń sọ wọ́n múra ti hàn ọ ọ́ làmúlẹ̀ fúnra rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ni ní àfọ̀ ní Yahya ọlọ́run padà fún lọ́mọ yìí ní àsìkò tọ́lọ́run fẹ́ fún bọ́lọ́run tó ṣe wá fún lọ́mọ yìí náà tó. ọjọ́ ayé rẹ̀ náà lọ́mọ yìí náà tó kú ọlọ́run wa ni mo màmá ṣe ni kó lè bá a jẹ́ ìfi ẹ̀mí mùsùlùmí tí ń bọ̀ lẹ́yìn wọn ni umma nabi mi wa láti fẹ̀mí wọn balẹ̀ wípé yáyá lọ́mọ yìí ń jẹ́ ẹni ní kú bọ́rọ̀ ẹni tí ò máa lọ mo wá ń pé èèyàn bá ni mo fẹ́ fi pòwe fún àwọn wàlá tahsabanna alladhina qutilu fi sabilillah amuwata torí yàyà yìí wọ́n pa nípa ṣahada fọlọ́n ni gbogbo wọn bá ti pa láyé nítorí èmi ọlọ́run ọba kèésòkù yóò máa sẹ̀mí lọ gbére ń wàá sọ ló kọ kèésòkù gan ṣáájú kó tó di pé wọ́n pa kí tiẹ̀ náà máa jẹ́kọ̀ọ́ fún gbogbo ayé kó máa jẹ́kọ̀ọ́ fún ọ̀tọ́ ọjẹ́ bàbá rẹ̀ náà anábì Zakariya bímọ ọmọ yìí náà òun náà kò sí kí ni o kó tún gbẹ̀yìn rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ni láì subhanahu wa ta'ala hikimatun baligha tọ́lọ̀ ń bá wá ń fún bàbá hundred ninety ìyá hundred ninety lọ́mọ kí lèmi ó wàá pè tèmi kí lèyìn ó pè tìyín lillahi hikimatun fi inzalil bala walawu hikimatun fi raf'iha kayfala anabi sallallahu alayhi wa sallam ń sọ fún wa pé ashaddu nasi bala'an al-anbiya àwọn tọ́lọ̀ ń fàdánwó kàn jùlọ yé àwọn ànábì ọlọ́run ọba ni ẹ jẹ́ à lọ sínú sọ́tọ̀ ànábì Yusuf kásáré mú kùlásọ̀ ìntàǹbàbọ̀ yìí ká mú nù ọ̀rọ̀ Yusuf wọn bí wọn ṣe bí wọn ọlọ́fà àwọn kàtí òfin yàn fihàn àwọn ọmọ bàbá rẹ̀ wọ́n sọ sínú kànga wọ́n yọ títítítítítítí ó délé ọba alákùnlé ó dèrò ẹ̀wọ̀n ta ni ń bẹ nù bànújẹ́ kan tí bànújẹ́ ń gbèdè tí ń dàbí ìgbà tí yàn wà lẹ́wọ̀n àbí tiẹ̀ ń bẹ lẹ́wọ̀n èèyàn gan yálà ọmọ wọn mẹsẹ̀ ṣèyítọ́n wa sọ fún ọ wípé ibi tó ti lo ntókù láyé rẹ nù kálá kò sẹ́ńtì ń bẹ́ nú gbèkùn tọ́lọ́wọ́ ní mú kú o ṣùgbọ́n ìgbà tó fi á nú gbèkùn yìí kọ̀kọ́kọ́ fi á bẹ̀ ńgbà kan fáwọn àdí kan ó fi á bẹ̀ fáwọn kan láwọn àdí kan yóò sì mú kú mbẹ́ ànábì ọlọ́run wa wọ̀nú ẹ̀wọ̀n. àwọn èèyàn wá lálà àwọn méjì sìn wá bá ìwọ báyìí ni ó rí fọ wọn pọ ni ìwọ báyìí wọn tó dọ̀ ọ lóye Wọ́n padà dẹ́ntì ọmọ akpọ́tí fọ́ba wọ́n sì gbélé wọ́n sì gbélé wọ́n sì gbélé ètò ni wọ́n pa bóde wọ́n padà mú wọ́n pa ètò ọmọ fọ́ba fọ́ba anabi wá wà nù ẹ̀wọ̀n yìí ọlọ́run ní bí tàfi àsìní bí afa ní láàrin máa pè bẹ́ẹ̀ ọlọ́run ní ó lo nǹkan bí ọdún mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà méje mẹ́jọ sí mẹ́sàn-án láàrin ọdún mẹ́ta sí mẹ́sàn-án ó lò nínú kíni o ó lò nínú ẹ̀wọ̀n àfàwà Ibn Munabi wọ́n ní la ọdún méje ni ló tiẹ̀ lò nínú ẹ̀wọ̀n àlàkúlé kápọ́dún méje ló lò lápẹ̀rẹ̀ àdínú ìwáyà mi nínú ìwáyà Abdullahi Abbas wípé finta ashrata sana lolo twelve years lolo arinuwaya mi thamani ashrata sana eighteen years ala kullin ọsẹ wa nu ọgbẹ wọn titi titi titi ọdún kìnìún lọ kọsá lọdún kan bẹ kò sùnmọ́ lọ́dún méjì lápẹ̀rẹ̀ kò sùnmọ́ lọ́dún mẹ́ta nígbà tá a sọ pé bídà láti mẹ́ta sókè ló ti bẹ̀rẹ̀ àwọn ìpè lẹ́yìn mẹ́ta látò máa sọ̀rọ̀ àníbẹ̀rẹ̀ ọ̀sán wà ń bẹ ọwọ́ ẹ̀wọ̀n yìí ní hikima nítorí nkẹkẹtọ́ ló ń táìmù tọ́lọ́wọ́ mú kúò mbẹ́ ńgbà tí ò tí ì tó ọlọ́wọ́ mú kúò mbẹ́ àsìkò tọ́lọ́wọ́ wà mú kúò mbẹ́ ọwọ́ àtó ọlọ́wọ́ mú kúò mbẹ́ sáà lè sọ pé ànábì Yusuf lágbà tó ti wẹ̀ wọn lọ́wọ́ agbẹ́nu lọ́ba yìí lọ́lọ́run tó bá fẹ́ sí náà ni ọmọ ṣe o nbà kú bí o kálá ṣùgbọ́n ńgbà fẹ́ mú yóò ṣe ṣùgbọ́n lásìkò tó fẹ́ ṣe básìkò ń wò tó béèyàn forí lálẹ́ jù bẹ́ẹ̀ lọ ọlọ́run fún lọ́mà yóò fún ọ ṣùgbọ́n lásìkò tó sọ pé táìmù ti ń fún ọ rè torí pé gbogbo ìgbà táwọn ò bá bá yàn ìgbà tó lọ́n bá jẹ́ èèyàn ọmọ wípé aṣẹ́ńtò ìfàdánwò ìkẹ́mìíràn èèyàn wà rí pé a mo dúpẹ́ mo dúpẹ́ kílẹ̀ rí wa anabi Yusuf alayhi salatu wa salam <clears throat> nígbà tó lọ́wọ́ bá wọn mú kó nu ẹ̀wọ̀n yìí ọba lálàá ó lóun rí àwọn màálù méje tí wọ́n tóbi tí àwọn màálù tí wọ́n tóbi méje míì tí wọ́n gbìyànjú mi wọ́n sọ̀rọ̀ sí àwọn ọ̀run agbo àwọn tí wọ́n màlà tú nínú ìlú tí wọ́n jẹ́ abaláwo ọba wọn ò lè tú ọ̀sádàrú mọ́ lójú wọ́n lọ pe ànábì Yusufu wà lẹ́yìn ọ̀rẹ́yìn ọba àtú ọba wa ni à sórí nítorí tó ọ̀rọ̀ yìí sí ó ní ìtumọ̀ ni pé àkọ́kọ́ ọdún kan ń bọ̀ wájú yín báyìí ọdún méje ni ojú ọmọ ọ̀rọ̀ dáadáa gbogbo nǹkan ọmọ ló sì máa lọ bí nǹkan ìbá ti lọ ìntọ́ yẹ ká ṣe ni wípé ká má o torí ẹkún ń bọ̀ lẹ́yìn rẹ̀ rìn ni ẹkún ń bọ̀ á wà lọ ní stọ̀ ńlá á wà máa stọ̀ àwọn oúnjẹ pamọ́ torí pé ọdún méje kan ń bọ̀ lẹ́yìn rẹ̀ tí a sì ń kankan ní ní tá bá stọ̀ pamọ́ olórí ìdarí ọrọ̀ ajé ìlú tó bá jẹ́ ọdún àkọ́kọ́ tí ànábì Yusuf ti ń bẹ lọ́nà lọ́mú kú ọ̀nbẹ àsìkò gbẹdẹmukẹ fọ́ba tí ò sí payà fún tí ò sí kankan wọ́n kàn dálẹ̀ àádí bẹ́ẹ̀ wọ́n dà padà lù rẹ̀ tàbí kọ́sá wà bí kan gbà lọ kọ́ríọ́nà ìǹtí ọ̀rọ̀ rẹ̀ ọ̀jẹ̀ nu ọlọ́run wa mú jáde lásìkò ìgbà tó fi ti ń tọ́lọ́ ń fẹ́ fi rọ padà wípé àdánwò yìí ìǹtí mo fẹ́ fàyọ́ ń bẹ̀ gangan ni wípé ìdẹ́ntò náà padà wà gọ́fà àwọn ará mi sọ̀rọ̀ ńgbà àsìkò yẹn tó ọlọ́run wa mú jáde lásìkò jẹ̀mọ́à sànàbí ọlọ́run ọ̀bẹ lọ́ni ó fi wá wà lẹ́wọ̀n abẹ́nìkan lè sọ fún wa pé ẹn ìtọ́fà náà ni pé ńgbà tó náà gbẹnu ẹ̀ lọ kálá àjẹ́ wípé lillahi hikmatun baligha fi inzalil bala wa fi raf'iha ọlọ́run ọba ní àwọn ìmà tó kọjá àlàákàyè wa níbi ìsọ àdánwò kalẹ̀ fẹ́dà àbí ìmú àdánwò kó anabi sallallahu alayhi wa sallam jaa fi tarikh ìtàn fẹsẹ̀ mẹ́lẹ̀ wípé hubisa huwa wa ashabu wọ́n mọ̀ ṣàṣà sálàm wọ́n mọ̀ òun àtàwọn èèyàn rẹ̀ kan wọ́n lọ tìǹnù ṣíbù àbí tọ́lib kéèfù ńlá ní maka ń jọ́nà lọ wọ́n wà ń bẹ̀ wọ́n wá ní ẹnìkan kọ̀ ọ̀gbọ́dọ̀ tá ń jẹ fún ọ ẹnìkan kọ̀ ọ̀gbọ́dọ̀ gbómi wá fún ọ. àwọn àtọ́ àti ogun ẹ̀ tí ń gba gbà náà bí ìgbà tí àní ẹ̀ kó wọn jù wọn. wọ́n wá wà ń bẹ̀ oṣù kìíní lọ oṣù kejì kẹta kẹrin karùn kẹfà keje kẹjọ àníbí fi lọ́dún kan ń bẹ̀ tún fi ọdún méjì àbọ̀ mẹ́ta ẹ̀ fi wá wípé anabi àtàwọn èèyàn wọ́n ń jẹ èpo wọ́n kí sì lẹ́sẹ̀ wọn wọ́n gba ìsìlámù alọ́sọ̀rọ̀ wa sáwà lórí di ànábì tọ́lọ́ nífẹ̀ẹ́ jù gbogbo ẹ̀dá pátá kọ̀ wá tiẹ̀ fíjọ́ kan bẹ́ẹ̀ lọ́n pé o sì mú akóònù àdánwò yìí ń bẹ̀ ń sọ fún ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala kò mú nǹkan ìkú o li hikmatin baligha nítorí èèmà tọ́ga tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ fà nígbà tásìkò tọ́lọ́n fẹ́ mú kú o tótó láti fi ra yìí fún ànábì sọ́lá sálàm gbólóhùn ẹ gbọ́dọ̀ bá tajà ẹ gbọ́dọ̀ bá rajà tí ń lọ rèé lẹ̀ mara kàbá Mansuru ló kọ ẹ̀ńtọ́ lọ rèé lẹ̀ ọwọ́ rẹ̀ tẹ́ ẹ lẹ̀ ọ jẹrà látòrí ọwọ́ báyìí kan ibi pé títí ànábì mẹ́wọ́n o ó àtàwọn èèyàn rẹ̀ ẹ̀ńtí tọ́lẹ̀wé rẹ̀ ń gbọ́dọ̀ fi àárẹ̀ kan sọlọ ntọ wa dẹyìn wò fẹlẹ yìí o sọlọ wa gbàgbé ànábì rẹ kábẹ o kalla lillahi hikmatun fi inzalil bala wa fi rafihi nabiyullahi suleiman anabi ọlọ anabi suleiman ọba ni anabi ni ó lọ sa Ọlọ́run gbọlá lọ́wọ́ rẹ ẹni tẹpẹ tí bá ń lọ òde èèyàn mílíọ̀nù lè tẹ̀lé ẹyẹ kò níye. ẹranko lóríṣiríṣi ìran èèyàn lóríṣiríṣi ìran wọn àrìjànú lóríṣiríṣi ìran wọn jọ máa lọ ọlá yìí tí èso la kéke ọlọ́run gbọ́lá yìí pé ẹnìkan kọ́ ọ̀dà màmá jẹ̀mọ́ gómìnà kú òun bẹ́ẹ̀ wá bọ́nu ó dọ̀pù níwá ńlá àgọ́ wàláì kì í sádàwó mo tún pe wàláì ebi ni wọ́n sì tún wá.

ní bẹlẹn ọ̀pọ̀lọpọ̀ nafila ṣé kò ti ti ti ti tí ọlọni ọ̀n bẹ mi ni ṣùgbọ́n èmi lásìkò tí mo mú nǹkan yìí dé ní ìsẹ́mu nígbà tásìkò rẹ̀ títò nígbà tásìkò tí mú kó ń bẹ̀ ẹ̀dá ìbá àforíjánú o ìbá àforíjánú o a jẹ́ wípé àsìkò tọ́lọ̀ yẹn mú kó yìí ìyìn tí sàǹfẹ́ náà ni wípé mo mọ̀ pé ó mu mo mọ̀ pé ó mu ìyìn tọ́kàn ní ìlọ́rọ̀ tí a nù kèé wá ṣègbà lèèyàn wà bẹ̀rẹ̀ sí wá máa bọ́lọ̀ ń jà lórí kíni bí ìgbà èèyàn kú ọwọ́ èṣù náà ńgbà ọlọ́run ọwọ́ àgbàdua sí ọwọ́ ni rọ́bì habuli mulikan láàyè mbàkìlì ahadi mìbàdì ọlọ́run ọba wò ah, ọlátọ̀ ọgbà ẹ̀ ó nídìí tó fi gbà tó tọ́ ó sì fẹ́ẹ́ fi kọ́ mi lẹ́kọ̀ọ́ ni ara ẹ̀kọ́ tí mo wá kọ́ mẹ́ ni pé ah, àdánwò ńlá ni kéèyàn ó ti ní kọ́mọ́ nìma ah, òfò ni kéèyàn ó ti wà ní àlàáfíà kọ́mọ́ sí ní àlàáfíà mà àdánwò tọ̀gá ni kẹ́mi ó ti balẹ̀ kẹ́mi ó balẹ̀ mà ọlọ́run ọba ọ̀dà wáájẹ ntí bi àdánwò yìí má wípé bí bí ọ lọ́tẹ̀ yìí mọ fún mi ní ọlá tó tó tó ọba tó wá gbà jí ọjọ́ láti pé gbogbo etí fetí kọ ni ase bẹ́ẹ̀ fẹ́ni ẹ̀ka má táyé parẹ́ tí ọlọ́run ọba mú muyun wá bẹ́ẹ̀ èyí tó padà sọ yìí kò ní í ṣẹlẹ̀ wa mú àdánwò yìí kú mu kú ọ wá fún lọ́lá tẹ́ pé etí tún ń gbọ́ ni kọ́dà èèyàn ìbá one billion pọ̀ pé òun nìkan ni ń kìí ṣe ń tọ́lọ́run sẹ́fà níbi sùlámù làbà lọ́dọ̀ rẹ̀ bó o láti ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ní gbogbo ní táwọn àdìjànú ń ṣe fún yìí lọ́wọ́ ọ̀gbàlẹ̀ tí mo lónìí ó lè pé kí wọ́n bò ń kọ́rù kókó wa òsín one million wọ́n máa kọ́ lọ ó lè sọ fún akẹ́kọ̀ọ́ ọ̀yá ẹ̀kọ́ nu omi ẹ̀dọ̀ wéèlì ló ń fẹ́ jẹ lálẹ́ yìí wọ́n máa wọ́n lọ kọjá wa àwọn gọ̀wáàs wọ́n lọ máa mú tó ń ti bí ń ṣe ń ṣe wọ́n lè pa ẹja àwọn ọmọ mẹ́dọ̀ bọ̀ bánabi ọlọ́run ṣe sọ wọ́n tún lọ kí bọ́nú wọ́n èyí sẹ̀dá kan torí ti bá a ṣe rọ̀ wọ́n fún ànábì wa tó yìí àwa náà la tún wá ń kíyè sáwọn àlìjẹ̀nù pé ẹ ní fi wọ́n ràn wọ́n ara yín ni ìlò yóò ẹ wúlò fún náà ni ẹ nítumọ̀ fún ìwọ tí wà rún superficial mi pé ẹ mú bàǹkà tẹ́ ẹ bá ṣe fún jẹ́ o bàjẹ́ o afẹ́ fi wàhálà yìí máa dùnnú ni o torí pé ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ìṣe ẹ ìta fi da yín o ẹ ẹ ìṣẹni tí èèyàn gbọ́wọ́ lé nìsín tó tutù tí ó tún wá gbọ́ nǹkan yóò sì tún gbélé para yóò sì tutù irọ́ o àjẹyàn tún gbóná para ẹ ṣẹni téèyàn ó wú ẹgbẹ̀rẹ̀ báyìí téèyàn ò rí pé ń rẹ́rìn téèyàn tó ah jẹun tó kọ̀tínú jẹun tó wojú ẹni lẹ́ẹ̀kan sí ẹkún lèèyàn ọba mẹ́ẹ̀ wakunna lahum hafidhin àwa la tún wá mú wọn lọ́wọ́ lẹ̀ wípé ntẹ́ ẹ sẹ́fẹ́ ní kó lè wúlò fún ẹ má bàjẹ́ o ẹ túbọ̀ kẹ́ ẹ bàjẹ́ o tọ́yì anabi ọlọ́yin wa ń bẹ lọ́hùn ńgbà tí a lọ sọ̀tà lọ́gbọ̀ fún anabi Sulaiman ọ̀la tọ́wájú ẹ̀ǹtí ń lò bọ́ ìní ọwọ́ àtúntò ọ̀dọ̀ náà bá wa ta'ala Allah subhanahu wa ta'ala ọwọ́ stamp rẹ̀ fún jama'a ìsìláàmù tá a la gbé lọ́yìn ṣé òótọ́ ni lẹ́mìí ẹ̀ ń ti ń sọ̀rọ̀ àti lẹ́mìí ẹ̀ ń ti ń gbọ́ àdánwò tó ju àdánwò lọ tó ti kan àwọn tí Allah subhanahu tó ju àdánwò táwa ń pè ládàáwò ni mo mí o ó ti fi kan àwọn ẹni rẹ̀ ọ̀kanú àwọn kèfèrí àrísọ́njò ni kàtúsọ ọ̀ndọ̀gbọ̀ndọ̀gbọ̀ndọ̀gbọ̀n wípé ah jóun ọ̀lọ́gbẹ́ kótó nùrọ̀ wáyà kan. kòtò tó fẹ́ torí ilẹ̀ òkò kọjá pátá kọjọ kọjọ nkankan ni kí wàá ló torí ẹ̀ máa gbèrò pọ́ùn fẹ́ gbẹ́ kòtò pé ó sì ṣe tani bíi báwa wúdù kó tiẹ̀ ṣubú nu èèyàn ń bọ̀ pọ̀ bó o ní ṣe wàá gbẹ́ kòtò tí ń fi sun ẹnìkan bí ìgbà yẹn ṣe ọwọ́ wàhálà yìí ọkọjá kí wọ́n mgbe titi títí gbogbo ọwọ́ ya gbogbo ń bò kisi ni sì ní bẹlẹ mi ẹ mọ fẹ kánà bí òrè bẹ amusa sara ń bọ lógun tiẹ irin tí ma máa ń gbé sórí gami gami bi wọn ó kìbọ nù bí tó fi ojú èèyàn nìkan ni o lẹ yóò ti kei. gbogbo ẹkẹ yìí wọn ti fẹ tafa mọyàn látọkan ni wọn fẹ sáré ni ọwọ́ ojú tẹyẹ máa rí na ní ọsẹ fífi ibẹ̀ ló ti forí lulẹ̀ eyín iwájú rẹ̀ yìí rẹ̀rìn ọ̀kan irin kíní tó kìbọ̀ orí láti fi gbadà lẹ̀ ọ̀bọ̀ níbí ọ̀bọ̀ nbí bóun là ń ṣe wáá fẹ́ yọrin yìí o àwọn rírẹ o kó wọ́n sásùn ẹni ìyún ká fẹ́ sọ ibi àmì tìǹlẹ̀ tí ẹ̀jẹ̀ ń dà ibùnú kọ́mi à ọ̀sáré sí kẹfẹ́rí ni ní wàá fi dàá nà nàbí báyìí pé kọ̀tàn bíi ẹ̀jẹ̀ tó ń dà sí nínú sàlám abakiri bọ́ bẹ́ẹ̀ tonti bó sì jẹ́ kó ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí lọ́tún lọ́sì ẹlòmíì wọn ti gẹ́dá pápọ̀ sẹ́yìn kan obìnrin bìn ajúz obìnrin arúgbó onlọ́wà lórí múdà ó wá dìfẹ́ndì ànábì báyìí àwọn kẹfìrì wá ń kó àdáàbò lọ́wọ́ ń sa sa sa sa sa sa tẹ́ ẹ nalẹ̀ pẹ̀lú agbára ẹ̀jẹ̀ wọ́n sì sáwọ́ nǹkan lẹ̀ ọwọ́ ń yí inú ẹ̀jẹ̀ ń ọmọ rẹ̀ wá ń sáré bọ̀ umi umi ìyá tí ó gbé báyìí ó ní fa inna nkọ di bil inqadi anabi mbẹlẹyin gbogbo ntẹ́ máa lè fi sí ọ́ tànàbí òfin ní kú ẹnìkan lọ dìfẹ́ǹdì tànàbí ọ̀bà kú sẹ́mi bá kú ó pé o ó pé torí àwọn kan ń bọ̀ lẹ́yìn o ó pé kànàbí òrìṣẹ́ ìkọ́jẹ́ ńgbà gbogbo mọ̀ pàtó lọ́wọ́ mu kú ọmọ ẹ̀ kí ànàbí òrìṣẹ́ fẹ́ jẹ́ ọ jẹ́ dé. a ah, anamisa wa ń sọ fún obìnrin wípé kí ló mú ọ tó o fi ṣe ń tó tóbi tó báyìí obìnrin ọ̀hún tó ṣe ń tó tóbi tó báyìí ó ní ya Rasulullah inni uridu murafaqataka fil janna yìí tí náà ni pé nfẹ́ kí lè mi ó jìnnà sílé rẹ lálìjẹ̀nà èmo ọlọ́run bàbá yìí ẹni ń sì padà lóhun tó lé ní twenty years lẹ́yìn ogun odu obìnrin ọ̀hún nù nira anabisa salam wa ń bẹ lọ́n sàkótó lóògùn yìí ó tún bẹ lẹ́yìn ìgbà náà àṣẹ́lì hikmati ń bá a lè rọ àwọn tí anabi ní ẹdúró ń bì àwọn rùmọ́ọ̀tù wọn tí ó tàfà tẹ́ ẹ bá ti wà lókè yìí kò sí nǹkan kan táwọn kẹbìrì lè fi àṣẹ lóògùn yìí torí pé gbogbo wọn lẹ́yìn ti capture báwọn àwa sì dórí òkè yìí sí wọn àwọn tí ní pọ́wọ́ mùsùlùmí ti ń du àwọn kẹfìrí wọn nípa kí ló tún wá kú mọ́ ẹjẹ́ àná ọ̀bọ́ọ̀lẹ̀ kálọ́ máa sa nǹkan ibẹ̀ ni Khalid bin Walid kò sí gbàsílámù gbà náà òun sì ti sá lọ àtàwọn èèyàn kan lẹ́yìn wọ́n ń wo òkè lọ́ọ̀kan pé ah họ́lìdì ni ah kí lè ṣe àwọn èèyàn ẹja lọ́ba mi ẹ́ bá a bá lọ ikú là ń fẹ́ lọ gbà ṣe é rókè tẹ̀ ń wo yìí àwọn tí wọ́n ń bẹ lókè yìí àfi tí wọ́n bá kú òun bẹ̀ ó lẹ́yìn wọn ìlú sílẹ̀ tí wọ́n bá ti kú òun bẹ̀ káyé àdọ́gbọ́n paramọ́ bí tó bá pàrọ̀ yẹn wa tán káwa yòókù ò lè lọ jíṣẹ́ ńlé sẹ́ni bó ṣe tajú wọ̀ bẹ̀ tí ọ̀rẹ́ nìyẹn kan mọ́ báyìí wọ́n kàn gbọ̀nà ẹ̀yìn bí òkè náà ni ibi tí wàhálà ti nítorí àwọn nǹkan tẹ̀mí ọlọ́mọ tẹ́ẹ̀mà náà ni gbogbo àwọn tí wọ́n sọ̀kalẹ̀ látòkè yẹn tí wọ́n wá anabi ọlọ́run ọba ńlọ́dí abu ubaida ibn jarrah abubakar ọfà kílókọ rẹ̀ ńfìdí ìjálẹ̀ ni jẹ́mọ́ ẹ̀ jẹ́ abirawalẹ̀ rẹ̀ anabi ló forty years láyé kótó di kódòjì sí ọlọ́run ọba ten ni o thirteen ni o close to fifty three ọ̀sán lè fifty nǹkan kan ìlànà bí gbé kó Madina kásì bí ọdún mẹ́rin mélòó ma nkankan tí ó dùn tọ́sẹ̀rẹ̀ síra wọn anabi wà ní bí ọmọ fifty seven years nígbà yẹn ó fi bí ọdún méjì ju abakiri lọ ìjẹ́ ànábì àtẹ̀gùn ìjẹ́ ànábì mẹ́lára rẹ̀ abakiri ni ọ̀wà máa bá fa irin yíyọ lórí rẹ̀ abakiri kàn fìdí ìjẹ́ lẹ́ni kò lè ṣe abu ubaida wàá bọ́ bẹ́ẹ̀ kò fẹ́ fọwọ́ kan ànábì kárọ́mọ́ni ànábì ẹ̀jẹ̀ ní ndáyì ọwọ́ àgbà yìí yín máa ọwọ́ à ń yọ báyìí láì fi ara kan sàlám gbogbo yóò ṣe é yọ eyín fi wá ń yọ márùn káwo bó ṣe wọlé tó eyín rẹ̀ bí yọ tòkè yọ tìsàlẹ̀ yọ tòkè yọ tìsàlẹ̀ yọ àwọn sọ̀hábà náà fi ọlọ́run ọba búra kọ́ máa jẹ́ kọ̀ọ̀kan gbogbo ẹ̀yìn tẹ́ ń bọ́ lẹ́yìn àwọn wàláhi wàláhi àárí ẹnìkan rí tó wà nírú bí Abu ṣe wà níjọ́ lọ́hùn téyìn ẹ̀ yọ tá a máa wò tá a ní fi ṣe yẹ̀yẹ́ àfi Abu Ubaida wàláhi ọmọ rẹ̀ wà á pọ̀ o kọjá ṣáájú kí n tó ṣẹlẹ̀ sí o tó ṣẹlẹ̀ sí. àdánwò yìí kí ọlọ́run wá fẹ́ fàyọ́ ń bẹ̀ hikima min hikamila tọ́lọ́run fẹ́ fàyọ́ ń bẹ̀ àkọ́kọ́ gbogbo àwọn tí wọ́n gòkè lọ tí wàhálà yìí fi bá rẹ̀ sàlám ọlọ́run ni mo forí jiyàn lẹ́yìn ọ̀rẹ́ yìí wàhálà mo sì forí jiyàn yìí ànábì ọlọ́run ti pín bẹ́ẹ̀ yìí o ó di ànábì ọlọ́run o. sí ànábì wa lè sọ pé abubakar ló ń wo ànábì ìjọ náà lọ́n báyìí ẹ̀rú sì ń bá ń pé a kayfa yuflihu qawmun shajju nabiyyahum bó o làwọn èèyàn kó o ṣe là níbi ìyà ọlọ́run tí ń sí ànábì wọn báyìí tí ń sà lọ́gbẹ́ lórí báyìí ó ní fáyì dàrúsọ̀rọ̀ sàlámù yarfa'u yadayhi ó nígbà tí màá wo ànábì lànà bí méjèèjì síwájú ní pé allahumma hdi qawmi ọlọ́run ọba bá ń fọ̀nà màwọn èèyàn yìí fa innahum la ya'lamun kò yé wọn ni wọn ò mọ̀ pàdánù bí ọlọ́run mi ni wọn ò mọ̀ bó ṣe yẹ kí wọ́n gbé mi gẹ́gẹ́ wọn ò mọ̀ poríire àwọn ìní mọ̀ ń pa wọ́n sí wọn ò mọ̀ pọ̀dọ̀ rẹ ibẹ̀ nìsinmi wọn wà fa innahum la ya'lamun. àwọn tábìlì wa mọ̀ pé ògbóǹtarìgì wọn rèé ó sì ọlọ́run wa fẹ́ máa dá akọ wọn ní kùnú eléyìí ọlọ́run bá ń ṣe báyìí eléyìí bá ń ọlọ́run sọ sáyà kalẹ̀ wípé ìrànlọ́bí má gbìyànjú pè máa wò lẹ́yìn sàlákàmìlànà àmì ṣe yìí sórí lọ jíṣẹ́ ní tiẹ̀ kọ́ sọ pé lágbájá yìí báyìí ni ó rí fún lọ́dọ̀ ọlọ́run rẹ̀ra eléyìí wọn kọ́ àìmọye nínú àwọn èèyàn yìí ni wọn padà wà á jẹ́ tí wọ́n bá ní sọ̀rọ̀ sọ́láwọ̀ wà àlìjánnà á jẹ́ pé tí wọ́n bá ní àṣẹ jẹ́ẹ́jẹ́ ibi tí wọ́n bá ti ní àjà àgbọ̀rọ̀jà ń bẹ ibi wọn bá ti ní àjà nìkan láti gbọ́dọ̀ jà tá a bá sì wo ibi tí wọ́n ti ní àjà bí wèrè bá dé àwa ni ọ̀dà láre nàám tọ́ba wa jẹ́ pé ibi tí wọ́n bá ti ní amájà àjà ibi tí ní àjà àjà torí pé àìjà ń bẹ ìgbà ni wọ́n rí wa wípé àsìwọ̀n ò tiẹ̀ lọ́pọlọ hikima ọlọ́run subhanahu wa ta'ala lórí àwọn àlámẹ́rì ọlọ́run foríjì ọgbọ àwọn rùmáàtì innal ladhina tawallaw minkum yawma altaqal jam'an innama istazallahum ash-shaytanu ba'da ma kasabu wa laqad afa Allahu anhum inna Allaha ghafurun halim ọlọ́run ọba lóun foríjì wọn anabi náà sàlàsàlám ọlọ́run bá lòun foríjì obìnrin jọ́sì ó ti bẹ̀ ọ̀dọ̀ ọmọ àlìjẹ́nà abu ubaida ó ti bẹ̀ ọ̀dọ̀ ọmọ àlìjẹ́nà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti bẹ̀ wọ́n dọ̀ ọmọ àlìjẹ́nà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti bẹ̀ wọ́n lẹ́kọ̀ọ́ wọ́n rí àìmọye ẹ̀kọ́ tó àwọn èèyàn wá ń fọn káàkiri nígbà tí wọ́n balance pẹ̀lú àdùsà sàlám tó rẹ̀ pé kọ̀sẹ́ nìkan pẹ̀lú ẹ̀mà tí wọ́n gba àwọn làwọn masalada fasha abayna nas ní wọn kàkiri àná bí wọn ti pa o àbí wọn ti pa o àbí wọn ti pa o wọn ti pa o wọn ti pa o nígbà ẹ̀yìn ọ̀rẹ́ yìí tọ́lọ́ ń padà wàhálà nábì ń bẹ̀ kèé máa sọdún kan kèé máa ṣe méjì kèé máa ṣe mẹ́ta sọ́ọ̀rì kèé máa sọdún kan kèé máa ṣe méjì dàbí lo lẹ́yìn òṣùdù tẹ́nìkan kò sì mọ̀ pé nǹkan bá ń ṣe rí mọ́ ọlọ́mú àdánwò wá nígbà tó fẹ́ fi kó alẹ́ kọ̀ ó sì mú lọ nígbà tó fẹ́ fi kó alẹ́ kọ̀ ṣùgbọ́n fa bá lùnà náà hàn kí ni ń sẹ́nì kọ̀ọ̀kan wa ẹni tó bá jẹ́ pé ó ti ló ó ń wá ó ń fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ọ̀rọ̀ ńlọ́rọ̀ nínú wa kò wá ní dúró pẹ̀lú Allah subhanahu wa ta'ala kò ní wò wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí tó ń bá ti ní ṣáájú àsìkò báyìí kó sí tọ́lọ̀ òun lè pé kọ́ sẹ̀rẹ̀ sóhun ìgbà tọ́lọ̀ ń fẹ́ kó fi kó bì fi tìhun ìgbà yìí ló tó ṣe kí ni o ló tó fò àrísọ̀rọ̀ sálàmù wa lo close to be twenty three years láti lè bá a ṣe nẹ́ṣirù ìsìláàmù yìí ẹ wá gbogbo tí bá dìdì mbẹ́mbẹ́ udu mbẹ́mbẹ́ ẹ̀tọ́ àbùkù mẹ́mbẹ̀ igba mẹ́mbẹ̀ àwọn mẹ́mbẹ̀ ìgbà tọ́lọ́run tó wá sọ wípé mo gbà fọ al-yawma akmaltu lakum dinakum lẹ́yìn rẹ̀ oṣù mẹ́jọ tàbí kó lé ànábì wàhálù láyé má lẹ́yìn ìgbà tọ́lọ́run bá sọ ayé nkalẹ̀ ó fi close to be twenty three years ó fi ó fi kí ànábì rẹ̀ bọ́nú wàhálà lọ́tún lọ́sì kó tó di pé ọ̀padà wàá gba gbogbo àlámárì fún un lẹ́yìn ọ̀rẹ́yìn kọ́ fúnra àwọn èèyàn ni àwọn wá àwọn odidi ìdílé báyìí odidi ìlú báyìí ànábì àwa lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ ni o àwa kéde pa àtìgbà Islam o gbogbo wa rèé o kọ́dà kọ̀sẹ́ tó kùn lù wá mọ́ àfọ̀tá àfi sọ́lé o àwọn eléyìí nùtún dé ọwọ́ wùfúdù wùfúdù wàfdù bàdà wàfdìn táwọn èèyàn wá ń bá nàbí sọ̀rọ̀ sálàm ọlọ́run ní wàrọ̀ àyíta nàásà yadkhuluna fi dinillahi afwaja ọ̀pọ̀lọpọ̀ sẹ̀rẹ̀ sí ànábì sallallahu alaihi wasallam ìdí àwọn mímọ̀ jẹ́ òye wa wípé Allah subhanahu wa ta'ala ìmọ̀ mú àdánwò òkú o liyatafawakọ rọfùhù máa khairin àrọ́dàhù rahman lilmubtala ọlọ́run ọbọ̀ mú wa kó lè bá a ṣe déédéé oore tí Allah subhanahu wa ta'ala tó ti fi pamọ́ fẹ́ni tí ó ń fi nǹkan ìkàn ṣùgbọ́n jàmáà tí ogbó wa bá wà ń bẹ ọlọ́run lórí yẹn kẹta ń fẹ́ kó ṣe fún wa tí etí ìṣe kírítà lánìyàn wípé ìgbà tí ó dájú lọ́run ó ṣe ṣùgbọ́n yóò ṣe ìní ìníye máa pè ń sì gbà pé Allah subhanahu wa ta'ala yóò segin ni o yóò ṣe oore náà amman yujibul mutarra idha da'a wa yakfu su as'alullah ar-rahman an yarfa anna al-bala as'alullah ar-rahman wa an fi jami'i umurina wa an yaj'ala a'marina yawma nalqaw wa huwa ala qadirun wa bil jadir الحمد لله الحمد لله الذي لا إله إلا هو انفرد بتدبير الأمور يبتلي عبده أو عباده بما شاء من أنواع البلاء ومتى شاء وكيف شاء وكان يرفع البلاء متى شاء ولو في نزول أو في إنزال البلاء حكمة بالغة ولو في رفع كذلك حكمة بالغة أحمده وأمجده وأشكر على نعمه ظاهرة وباطنة وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين القائل في مقولة الصحيحة الثابتة أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله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 قال الله تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أمة الإسلام فإن الله سبحانه وتعالى لا يبتلي عبدا من عباده إلا في وقت محدود ولا يرفع هذا البلاء الا في وقت محدود لذا كان له حكمه بالغه في انزال البلاء كما كان له حكمه بالغه في رفعه سبحانه وتعالى امه الاسلام ابتلى الله سبحانه وتعالى نبيه ايوب فمكث في مرضه حتى رفضه وطرده البعيد والقريب وما بقي معه إلا زوجته الصالحة التي لا تفارقه صباحا ومساء إلا في الوقت التي تخدم الناس لتجد ما تطعم به بعلها وكانت هذه المرأة تذهب وترجع إلى بعلها لتكون معها دائما لكن نبي الله في هذا المرض الله سبحانه وتعالى قبض أولاده وأهلك الله سبحانه وتعالى أمواله حتى قضى في مرض هذا في رواية ثماني عشرة سنة لكن ما هذا ما سكت هذا نبي الله أما دعا أيوب ربه قطعا كان يدعو ربه سبحانه وتعالى <coughs> ولكن الله له حكمة بالغة في رفع هذا البلاء وفي شفاء نبي هذا حتى لما جاء وقت الله المحدود لرفع هذا البلاء امره ربه سبحانه وتعالى بقوله اركض برجلك هذا مغتسل بارد وشراب فانبا الله سبحانه وتعالى له عينا امره ان يشرب منها ان يغتسل منها فان الله فانه باذن الله تعالى يطهر ما في جسده من البلاء ومن المرض اغتسل بهذا العين ثم تنحى لناحية فأنبأ الله سبحانه وتعالى له عينا أخرى فلما شرب من هذه العين شفاه الله سبحانه وتعالى وطهر الله بطنه من كل من هذا البلاء ومن هذا المرض أما كان هذا النبي يدعو الله قبل هذا الوقت ولكن لله حكمة بالغة في رفع هذا البلاء بعد مجيئها أمة الإسلام هذا نبي الله زكريا دعا ربه ألا يتركه وألا يذره فردا وهو خير الوارثين وأن يجعل له وليا يرثه ويرث من آل يعقوب حتى لما كبر سنه كان نبي الله هذا لا يدعو ربه إلا دعاء خفيا استحياء من الناس مع أنه عظيم الثقة بربه سبحانه وتعالى كان زكريا على هذه الحال حتى استجاب الله دعاه فقال الله سبحانه وتعالى يا زكريا إنا نبشرك بيحيى كذلك نبي الله إبراهيم الله سبحانه وتعالى وهبه إسحاق ما كبر سنه وما كبر سن زوجته فالله سبحانه وتعالى من أجل هذا شرع لنا حاجا من أجل هذا شرع لنا عمرة فبهجرة هاجر وابن إسماعيل إلى مكة صار دينا قد كتبه الله سبحانه وتعالى على جميع عباده أمة الإسلام واعلموا أن لله سبحانه وتعالى حكمة بالغة في إنزال البلاء كذلك له حكمة بالغة في رفعه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 وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا الله اتقوا الله في سركم واتقوا كذلك في علانيتكم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام أحب الناس إلى الله وأكرمهم على الله نبينا محمد صلى الله عليه وسلم ألا وهو القائل أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل ابتلى الله نبيه بأنواع من البلاء صبر وما هذا كتب الله سبحانه وتعالى لرسوله النصر في النهاية قال الله تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دين دينا بعد تحمل رسول الله صلى الله عليه وسلم لهذه لهذه البلايا وهذا الرسول صلوات ربي وسلام عليه حبس في شعب أبي طالب لمدة ثلاث سنوات هو وأصحابه الذين آمنوا معه في ذلك الوقت قاطع قاطعهم الناس ما كانوا يصاحبونهم وما كانوا يجلسونهم وما كانوا يكلمونهم حتى ما كانوا يبيعون عليهم أي شيء يحتاجون إليه حتى أخذ رسول الله صلى الله عليه وسلم وأصحابه يأكلون أوراق الشجرة ما هذا تحملوا هذه البلايا ثم أخرجه الله سبحانه وتعالى لحكمة بالغة أصاب نبيه ما أصابه يوم أحد أصابه ما أصابه في الحديبية أصابه ما أصابه أياما كثيرة ما هذا صبر رسول الله صلى الله عليه وسلم وتحمل شج رأسه ببدر بأحد وتحمل رسول الله صلى الله عليه وسلم هذا وكسرت رباعيته وتحمل رسول الله صلى الله عليه وسلم وصبر واصطبر وتصبر صلوات ربنا وسلامه عليه ما هذا كتب الله له الغلبة والنصر في النهاية لا أغلبن أنا ورسلي الآية أمة الإسلام لا تنازع الله الأمور توكلوا عليه حق توكل وكلوا اموركم اليه واعلموا ان له حكمه بالغه في انزال البلاء كما كان له حكمه بالغه في رفعه امه الاسلام من كان مؤمنا حقا فانه يل يلجا الى ربي سبحانه وتعالى في جميع امور جله ودقه فربنا سبحانه وتعالى قد دلنا على لسان نبيه الى ما هو خير لنا وافوض امري إلى الله إن الله بصير بالعباد فكل من فوض أمر إلى الله كفاء الله ماذا قال ربنا سبحانه وتعالى بدأت الآية فوقاه الله سيئات ما مكروا هكذا يقي ربنا سبحانه وتعالى كل عبد فوض امره الى الله سبحانه وتعالى فوض امره الى الله سبحانه وتعالى لا تنازعوا الله الامر كلوا اموركم الى الله سبحانه وتعالى وتوكلوا عليه حق توكل ففي هذا سعادتكم في الدنيا والاخره نسال الله الرحمن ان يجعلنا واياكم ممن يستمعون القول فيتبعون احسنه اللهم ربنا عز لسمو المسلمين اللهم عز لسمو المسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداءك اعداء الدين من اليهود والنصارى والكفر الذين يكذبون رسلك ويقتلون اولياءك اللهم ربنا عليك بهم اجمعين اللهم ربنا عليك بهم اجمعين اللهم ربنا عليك بهم اجمعين اللهم ربنا احصي اعداءك واعداءنا عددا وقتلهم بددا ولا تغادر منهم أحدا يا جبار السماوات والأرض اللهم ربنا واحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ردنا إليك ردا جميلا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجع عندنا من أعمالنا اللهم ربنا مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجع عندنا من أعمالنا اللهم ربنا مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجع عندنا من أعمالنا يا أجود الأجودين ويا أكرم الأكرمين أمة الإسلام واعلموا أن ربنا سبحانه وتعالى مرنا بأمر بدأ فيه بنفسه بنفسه وثنى بملائكته وثلث بنا قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصارق المصدوق القائل في مقولته الصحيحة الثابتة إنه من صلى على صلاة صلى الله بها عشرة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن نبي التوبة نبي الرحمة أكرم الخلق على الله وأحبهم إلى الله خليل الله اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا